دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. masalatu wasalamu ala rasulillah. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يطيح إليك يا دف الحمد لله أجرك يا قشش يلو نعم. الحمد لله رب العالمين على Ọpẹ́ fún Ọlọ́run ọba tó ní gbogbo àgbáńlá ayé. Alhamdulillahi Rabbil Alamina Ala. Ọba tó ń pèsè fún ní kálukú wa àtẹni tó ń ṣe tiẹ̀ àtẹni tó kọ̀ tí ò ṣe tọ́lọ́run. Alhamdulillahi Rabbil Alamina Ala. Àtẹni tó ń sin Ọlọ́run àtẹni tó ń sin tọ́lọ́run ọba dá Ọlọ́run ò fẹ́ nìkan gbogbo wa ló ń jẹ́ kájọ rí jẹ kájọ rí mu ká sùn ká jí kátẹ́gùn fẹ́ dọ́dọ̀ gbogbo wa. الحمد لله رب العالمين على إنعامه ببقاء الروح في الجسد إنعامه ببقاء الروح في الجسد sílé yẹn náà dúpẹ́ fọlọ́run pérépélé yìí náà gangan ni tó ń sábà jù sí pẹ̀lú tí ò sí lọ́hùn tó fi ń rò pé kí ni tẹ́ni tó ń sí lọ́hùn ọba ní tí wọn ní kí ló jẹ́ tí wọn ò jẹ́ kí ló ń ṣẹlẹ̀ sí tí ò ṣẹlẹ̀ sóhun kí lòun fẹ́ ṣe tí òun ò rí ṣe ṣùgbọ́n làwọn bá àdéhùn tó ṣe ni pé òun máa máa kẹ gbogbo àgbáyé pọ̀ wọn ò ní dẹ́nì kan sí láìkẹ́ àjọkẹ́ ayé ni àṣàkẹ́ ọ̀run eléyìí ni ètò ọlọ́run ìyàtọ̀ tí ń bẹ láàárín orúkọ ọlọ́run tí ń ṣe arrahman àti orúkọ ọlọ́run tí ń ṣe arrahim òun náà nìyẹn ọlọ́run bá dẹni tó ń sìn àtẹni tí ó sìn wọn láyé gbogbo wọn náà ni òun máa máa kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó bá jẹ́ gbọ́dọ̀ kí á mọ̀ ẹni tó wà ń sin nìkan olùmọ̀wálẹ̀ tó sì kẹ́ ọlọ́run ẹni tó ń sin nǹkan àmì ìtọ́lọ́run bá dá ìyá lọ bá ohun tó ń sìn lọ́rùn ṣùgbọ́n ohun tó ń sìn tó lọ bá yẹn ò ní ní kápá àti tìsálì jẹ́nà kan kò dẹ̀ ní ní kápá àti ṣèkẹ́ kan fún un ọlọ́run jọ wọ́n já padà sọnù lẹ́yìn ìgbà tá a ti sọnù àti ìdí àrùmọ́ wa lọ́wọ́ o. a kíra wa káàbọ̀ lónìí lẹ́yìn ọ̀pẹ̀ta afáǹbí ọlọ́run kó jọ kó túbọ̀ fún wa ní àlékún àgbọ́yé ẹ̀sìn kó fẹ́ tẹ́ wá nílẹ̀ lórí òdodo oníkálukú náà tó ń gbọ́ ẹ̀yìn náà ṣàdúrà pé ọlọ́run jọ ojú ọ̀nà òdodo ni kò tọ́ mi sí o má jẹ́ nù láyé yìí o kí n bá máa jìyà lọ́rùn o ọlọ́run kó ẹ̀ táwa náà ń sọ yìí má ṣe ní balẹ̀jọ́ àbúrò fún wa láyé àti ní ọjọ́ lánàá ẹni pé òní náà ni Ramadan wá di ogún pé twenty lónìí báyìí alihamudulilayi alihamudulilayi adúpẹ́ tọ́lọ̀ ń ṣe ẹ̀mí kù sí wọlé ara dùn ní o ọlọ́run kò jọ ibi tá a bá dé ọlọ́run jẹ́ ayọ̀rí ẹ̀ nírọ̀rùn. alimu àtẹ̀kì fóònù gbogbo ẹ̀ falẹ̀ máa ti ṣe àǹtíkà ìní ìnáàlẹ̀ ti gbọ́dọ̀ wọlé ní ìrọ̀lẹ́ òní kẹtì kẹrù yín sínú masjid kẹtì ṣe gbogbo ìpalẹ̀ mọ́kálẹ̀ E má gbàgbé ń tẹ torí ẹ̀ wá o ẹ tà níyàn yín ṣe kó torí tọ́lọ́run ni gbogbo ẹ̀yin mọ́mú mọ́sálásí náà wọ́n fẹ́ ṣe ti ẹ fàyè lẹ̀ kó jẹ́ pé wá sí ọ̀rọ̀ káwọn èèyàn tún ẹ ṣe dáadáa síra yín ẹ má yín yín lọ́wọ́ yín lẹ́sẹ̀ nínú ti ẹ wà sin ni ní tí yẹn bá bá wá síbì kan nìyẹn máa ń rán èèyàn kí máa wò pé lágbájá wò mí báyìí ẹ̀ka gbèsè báyìí fún mi àwọn tó wá jẹ́ nǹkan àjọ lò ẹ lò dáadáa ẹ máa ẹ máa ṣe competition pé èmi ni màá gba mọ́sálásí hmm, ẹ máa sáré èmi ni mo fẹ́ gba èmi ni mo fẹ́ fọlẹ̀ èmi ni mo fẹ́ túnú tọ́lẹ̀tì ṣe èmi ni mo fẹ́ ṣe ilé àlọ́àlá ẹ̀kí ni nǹkan tá a tún fẹ́ ṣe tíjọ́ fẹ́ wúlò fún wa kí lèmi máa wá jókòó tẹ́tẹ́rẹ́ pé kóun wá jókòó jókòó ọba kó mọ àrísí káwọn kó mọ wá ṣerú sí fóun nínú ilé ọlọ́run láì sí nínú ilé rẹ ìwílẹ̀ yìí náà lára ẹ̀kọ́ ni ká má dẹ̀ jìra wa sínú ẹni tó bá ń wà fúríjì ọlọ́run gbọ́dọ̀ di ọmọlàkejì rẹ̀ sínú kó má yẹ kó ọmọ máa ṣọrí lọ́wọ́ ṣọra wa lẹ́sẹ̀ tí mo á bára wa yóò dì bára wa já ká jìnà sírò ilé yẹn kí n ta wá torí rẹ̀ kóra wa jọ pọ̀ sínú ilé ọlọ́run kí nǹkan náà ba lè bọ́ sójú rẹ̀ fún wa bẹ́ẹ̀ kójọ kó gba ẹni bàdà fún wa. Laylatul Qadri. kí wàá ní tó tún ṣokùnfà ìkórajọpọ̀ sí inú mọ́sídìdì nínú mẹ́wàá Laylatul Qadri. nǹkan ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tún jẹ́ n tó wà paramount nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan n tó special nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan torí pé kì í ṣe nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan nìkan nìyẹn lè ṣe kí lè ṣe ní Ramadan nìkan ní ẹ̀lẹ́ ṣe ń ti káfù ṣùgbọ́n ti káfù tí ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan òun tún ní ohun tó bá dé lára ohun tó bá dé náà ni tí a mọ̀ sí Laylatul Qadr. Laylatul Qadr hiya afdalu laylatin fil 'am. Òru Laylatul Qadr òun ni òru alágbára òru abíyì èyí tí ẹ sọ sí òru kan eléyìí tó lọ́lá tó nínú gbogbo òru ọjọ́ ajé tá ń lò kò sí òru náà òru kan ẹlẹ́ tó wà nínú last sentence of Ramadan òru ọjọ́ kan táàmọ́jọ́ olúfẹ́ bọ́ sí lọ́dún yìí òru yẹn kò tún sí òru kan láyé nínú ọdún odindi ọdún kan jálẹ̀ ọlọ́run fi òru ọjọ́ kan lẹ̀ kò sóòrù kan tó lọ́lá tó bẹ́ẹ̀ náà la ṣe ní nínú ìsìláàmù yìí ọ̀sán ọjọ́ kan nínú gbogbo ọ̀sán tá ń lò lọ́dún kan láyé ọ̀sán ọjọ́ àrọ̀fà kò sọ́sàn ọjọ́ kan tó tó lọ́lá tó ìyẹn ní ṣe ọjọ́ iléyà kọ̀la bẹ́ẹ̀ náà ló ṣe wá rí nínú òrùsì yìí tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kódà àwọn olùmọ́ṣẹ̀lẹ̀ yìí wípé òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ó ní àwọn òru tó lọ́lá jù nínú òru ayé wọ́n ní ọ̀sán mẹ́wàá bẹ̀rẹ̀ nínú oṣù dhul ó ní àwọn ọ̀sán ilé tí ó lọ́lá jù nínú àwọn ọ̀sán yìí tá ń lò ní ọjọ́ ayé wa láti wá fẹ́ sọ̀rọ̀ nípa òru mẹ́wàá gbẹ̀yìn òru mẹ́wàá gbẹ̀yìn àwa fẹ́ sọ̀rọ̀ nípa ọjọ́ kan pàtó nínú rẹ̀ ìtì ọjọ́ òru lẹ́lẹ́tìlẹ́kọ́dì. أنزلناه في ليلة القدر ọlọ́run bá ní dájúdájú òun sọ ọ́ kalẹ̀ Iná àǹsàlìláhù fi laylatil qadr. Wú tó wà ń bí ìtọ́lọ̀wọ̀n bá ń sọ fún òun sọ kalẹ̀ yìí, òun náà ní ṣe Al-Qur'an. Ọlọ́run náà ń sọ Al-Qur'an kalẹ̀. Fi laylatil qadr. Ní òru laylatil qadr. Wa máa adraka ma laylatul qadr ọlọ́run wá ń béèrè pé sálẹ́ni tó fi òru lẹ́lẹ́tùlù kọ́dìrì mọ̀ ẹ́ وما أدراك ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر أنا نتعلم في أورو ليلة القدر تعالوا في موين ليلة القدر خير من ألف شهر Ọlọ́run wá ń ṣàlàyé lẹ́ pé lẹ́lẹ́tìrì kọ́dìrì tá ń wí yìí. Khairan min alfi shahr. Ó min alfi shahr. ẹgbẹ̀rún oṣù rẹ̀ rí tabaníká bí kakulétọ̀ ká yẹ̀wò ká wá wo ẹgbẹ̀rún oṣù divide one thousand by twelve ẹ̀rí pé n tó máa fún eighty three years ó lé eighty three years. Laylatul Qadri khayrun min alfi shahr. ẹ̀rọ ayé àmì mùsùlùmí èmi náà kíra mi pé mo kú oríire. alhamdulilayi. ó túmọ̀ sí pé téèyàn bá lè ṣe kóńgẹ́ òru ọjọ́ yẹn téèyàn ṣe jọ̀sìn inú rẹ̀ ìjọsìn téèyàn ṣe inú rẹ̀ ládá téèyàn máa gbàǹjọ́ náà. wàlẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lì ṣòfì àkọ́ ìrọ́mìnà lè àmàlẹ̀ fi àìsí ṣàhàrẹ̀. ládá téèyàn máa gbàǹjọ́ yẹn ní péyàn ṣe jọ̀sìn ní òru lẹ́rọ̀tì kọ́dìrì ó ìjọsìn tí yàn bá fi eighty three years plus ṣe lọ. Laylatul Qadri khayrun min alfi shahrin. torí ẹ̀ ní àlùmọ̀ yìí ṣe yàtọ̀ sáwọn àlùmọ̀ tí wọ́n ti ré kọjá lọ. tanazzalul malaa'ikatu war-ruhu fiha. sọ́sọ́ bí wàá sọ. ayédèkùnmọ́nà. àwọn tiwa káwa ṣiṣẹ́ kékeré kagbalada rẹpẹtẹ ni. kagbẹ̀sán ńlá. ẹ̀sán ńlá ni. torí ẹ̀ ló fi máa ń dùn mí fáwọn ní bídíà wàhálà tó máa ń kóra wọn sí ó lè náà fẹ́ ṣe láìláìláìlá one thousand one hundred and eleven ta ló ràn iṣẹ́ ó lè lóun fẹ́ ṣe láhùlà wàlá kọ́tà ìlàbílà seven thousand seven hundred and seventy seven ta ló gbéṣẹ́ fún ẹ. àfikàrò táwọn ibi ṣe tó nǹka rẹ̀ pọ̀ jù ní ọgọ́rùn-ún kan hundred tó bá ti lé ní hundred kan máa ṣe kó má mọ iye tó ń ṣe mọ́ ni. Laylatul Qadri khayrun min alfi shahr. torí pé tí èèyàn bá ti ṣe nọ́mà tí òun náà là ń sọ yìí òrùjọ́ kan ó lọ́nà àdúgbò lọ tilẹ̀kùn mọ́rí sínú yàrá ibẹ̀ kan oṣù kan lọ. khairu min alfi shahr. òrùjọ́ kan ń tó tẹ̀tẹ̀ kan bẹ̀ kì í ṣe nǹkan àkàlágùn. khairu min alfi shahr. wàá dẹ̀ gba aládá tó ju pé oṣù jọ sí ẹgbẹ̀rún oṣù one thousand months. min alfi shahr. Ona ni tí Ọlọ́run bá ń fi hàn wá nínú àyà yìí tàn ká lọ́wọ́ yìí. Tẹ̀nẹ́sẹ́lù ìmọ̀lá ìkàtù àrùhù fi ha. Ọlọ́run bá ní àwọn màlẹ́kà sọ̀kalẹ̀ nínú òru lẹ́lẹ́tùlù kọ́dìrì yìí. Àrùhù fi ha. Àwọn màlẹ́kà kìí ṣe màlẹ́kà kan. Àwọn màlẹ́kà Ọlọ́run. Tẹ̀nẹ́sẹ́lù ìmọ̀lá ìkàtù. Wọ́n á sọ̀kalẹ̀ sí sánmà táyé. Wọ́n á darapọ̀ máa wẹ̀ dé ènìyàn láyé. awa wá ni rí wọn àwọn wa látòkè lọdọ ọlọ́run ọlọrun. jẹ ká mọ fún àwọn màlẹ́kà ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run lọ́run. bí ibi wa wá sọ̀kalẹ̀ wá sísàlẹ̀. bí ibi ní ọba wọn ni kì í ṣe pé nìkan ní kan tó lè fi invite màlẹ́kà o. bí ibi lè o ó tún lè ní àwọn ní táwọn ń àwọn a béèrè fún àwọn kan máa ń tẹ́ àwọn aṣọ kan kalẹ̀ ewé lẹ́ ń tẹ́lẹ̀ yìí ó ní àwọn fi ń gbàlejò àwọn èèyàn kan sáàrin àwọn ní ta ni wọ́n náà ń gbàlejò rẹ̀ sáàrin wọn rọ̀wọ̀n rọ̀wà ní à torí pé ànábì kan ló máa jókòó sórí aṣọ tí ẹ̀tẹ́ yìí gbogbo oríṣiríṣi àwọn skáàmù yìí Ah, Wọ́lá ojú ti là ẹ̀ sí ti yé wa káàkiri. Tàrẹ sẹ́lú ìmọ̀lá ìkàtú wa rúrù fi ha bí ibi ni rọ́dì ní kúlẹ̀ amúrù. Ọlọ́run bá ní àwọn màlíkà sọ̀kalẹ̀ ní òru yẹn. Bí ibi ni rọ́dì ní kúlẹ̀ amúrù. Pẹ̀lú ìyọ̀ǹda àṣẹ ọlọ́run ọba wọn ni o. Sálámù ni hiya hatta matọ́lá ìlú fàjẹ́. Iṣẹ́ àwọn màlíkà náà ni kọ́ tó ń wá àti ṣekùn ń gẹ̀yọ́ ọ̀nà ọlọ́run. Fìhá yóò fọ́rọ́kù kúlú amúrin hakim. Bá lè ṣe máa ṣàdúrà yẹn nìyẹn títí tílẹ̀ máa fi má sálìfájà lè máa fi yọ. Fìhá yóò fọ́rọ́kù amúrin hakim nínú nínú sọ́rọ̀ ẹ̀mí ìfúrọ́tì dùkọ́ ni ọlọ́run sọ ń bẹ̀ yìí pé fi ha ó ní ní òru rẹ̀ láti kọ́dírì yìí fi ha òrùjọ́ kan ṣe yẹn. yóò fara kúkú lu amúrinà kí. ó fẹ́ wẹ́yẹ́ sí àwọn kan àwọn tó ń ṣíyáyà yìí náà sí lọ́dọ̀ wọn àwọn ní fi ha yóò fara kúkú lu amúrinà hakim wọ́n ní òru tí wọ́n ń sọ ń bẹ̀ àwọn kan ní òru òru ẹ̀ nísfù ṣàbánì ni rárá o kò wọlé fi ha. àwọn sọ́ọ́bà jẹ́ ká mọ̀ pé òru tọ́lọ́wọ́n bá ń sọ ń bì í pẹ̀lú gbogbo àwọn tẹ̀síìrì ilé tó lẹ́sẹ̀ ńlẹ̀ kódà tó fi kan tẹ̀síìrì sáàdínà ibn Kathir tọ́bárí gbogbo àwọn kútùbù tafasir kódà tó fi kàn àgbà Abdullah Abbas gbogbo wọn náà jẹ́ ká mọ̀ yìí pé radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ ká mọ̀ pé òru lẹ̀ láti kọ́ ìdè lọ́nà bá rí fàásì. fiha yufraku kullu amrin hakim. lóòrùn yẹn lọ́nà bá wá ṣèyànjú sí àwọn ọ̀rọ̀ àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ńláńlá alábàárí ẹ̀dá wọ́n ní kí ni túmọ̀ yufraku kullu amrin hakim wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé àwọn ìṣẹ̀mí ìgbésí ayé àwẹ̀ dẹ́nìyàn àwọn bá a ti fẹ́ lu ọdún kan àkọọ́lẹ̀ nínú ètò ọlọ́run bá a ti fẹ́ lu ìṣẹ̀mí ìgbésí ayé wa ó ti wà nínú lahil mahfuz tí òru lẹ́lẹ́tìkọ́dìrì ìṣẹ̀mí ìjẹ̀mú ọdún kan àjálù wa àsìkò tá a lò láyé ń taba tún wá bẹ ọlọ́run fún taba ṣe kò ń gẹ òru yẹn tá a ṣe dùá ọlọ́run á tún wá fi báyàn yanjú àlámọ̀rí ọdún kan tó túmọ̀ sí pé bóyá ká gbọ́ wáyé tó túmọ̀ sí pé òru rẹ̀ láti kọ́dìrì tọ́lọ́run bá fi ní ṣe kò ń gẹ rẹ̀ bí ìgbà tí èèyàn fẹ́ ṣe tẹ̀jìdìdù àyàtú rẹ̀ fọ́dún kan mi èèyàn fẹ́ tí wọ́n rì níhun ìgbà àwọn tí wọ́n bẹ́ṣù múlẹ̀ báwọn ṣe máa ná àwọn rì ní owó àwọn àwọn rí inú òkìkí àwọn táwọn ò ní bùkátà sílé yẹn tó yẹ pé àtúbọ̀tán gbélé yẹn kì í máa ń dáa bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé tó tọ́ tó fọkàn balẹ̀ ó wà fáwa mùsùlùmí nínú Ramadan orújọ́ kan. fi ha bẹ ọlọ́run. yufraku kullu amrin hakim. bẹ́yàn ṣe bá tún ṣe kò ń gẹ́ òru yẹn lẹ́yìn àdó Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni tọ́lọ̀ ń bá ti wá forí ẹ̀ṣẹ̀ yẹn jí ni tó ti ṣàmójúkúrò fún ni tó ti yọ́nú sí ni gbogbo ètò ìgbésí ayé èèyàn ọdún kan míì another extra year ó ti ti tó nǹkan míì kalẹ̀ síwájú. ìhà yufraqu kullu amrin hakim. torí ẹ̀ nínú táwọn olùmọ̀ sọ fún abẹ ni pé òru tọ́lọ̀ bá pe òru yẹn lẹ́lẹ́tì mubaraka tọ́lọ̀ ń pè. Inna anzalnahu fi laylatin mubaraka. Wọ́n ní túnmọ̀ mubaraka tó wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ khairat àwọn orí rẹpẹtẹ ó sínú òru kan ṣe yẹn. fíhà nínú rẹ̀. ìfọ̀kú kò lo amúrin hakim. nínú àwọn oore rẹpẹtẹ tó wà ń bẹ̀ ní pínyà ara foríjì ọlọ́run. fíhà ìfọ̀kú kò lo amúrin hakim. nínú àwọn oore tó wà ń bẹ̀ òní pínyà tó tọrọ àlékún arísìkí àlékún gbèsè ayé rọrùn àlékún ìṣẹ́gun lórí ọ̀tá. Fìhá yúfúrọ́kù kúlú àmùrin hakim. Èyàn tún bí ọlọ́run àlékún àìmí gúgbà tàrà fi ara. Fìhá yúfúrọ́kù kúlú àmùrin hakim. Wọ́n wá fẹ́ pass message yìí sí gbogbo ọmọ yàwá Mùsùlùmí tàwà lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àti gbogbo mi tọ́lọ́run bá ní kọ́ni kálukú wá wà. Ẹ já lọ opportunity òròlè láti kọ́dírì yìí náà. n'elu mẹ́wàá gbẹ̀yìn. Fìhá. Ẹja ti bẹ ọlọ́run fún orílẹ̀-èdè Nàìjíríà. Fìhá yóò fọ́ ló amúrin hàkí. Ká tara wa nìkan, ká du ti inú orílẹ̀-èdè tá wà. Torí pé ọ̀rọ̀ wádà gẹ́gẹ́ wà nínú bàálù. Tó yẹ pé ibi tó ń lọ nìkan ló jẹ́ kí mẹ́kì owó mi tí mo lọ yìí ah jẹ́ kí wà ókè mi tí mo lọ yìí kí n tún máa rówó sẹ́ǹdì sílé kí n tún máa rí gbá ṣe ó ṣàkàn bẹ ọlọ́run bẹ kò bẹ ọlọ́run pé ọkọ̀ tó ń wà bàálù tó ń wà nù rẹ̀ ọlọ́run jẹ́ ó gúnlẹ̀ láyọ̀ torí pé tí bàálù bá jábọ́ pléènì náà ń pè bẹ́ẹ̀ torí ọmọ Yorùbá ní òmò túmọ̀ rẹ o tí pléènì bá crash gbogbo èèmù ẹ náà gbogbo pláàni ẹ náà gbogbo ohun tó ń fọkàn sí tó ń fọkàn tẹ̀ tó yà kalẹ̀ ó ní àṣífò ẹ̀ náà. bí ha yóò fọ́ra kúkú ló àmúrin hakim. ìta aláǹfààní àti ṣe agbára tó wà lọ́wọ́ wa ìròrí àwọn èèyàn nìkan ní fótáskà díẹ̀ náà lágbára ẹ tó lè fi ṣe kí nìkan rárá agbára tó lẹ́lẹ́lẹ́ yẹn agbára tó wà lọ́wọ́ wa eléta lè fi tún orílẹ̀-èdè yìí tò táwa mùsùlùmí ní lọ́wọ́ lónìí lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n làdúrà o. Ìhà ìfọ́rọ́kù kúlò ẹmúrí Ìyẹn ni nọmba wà lò lẹ́yìn ẹni gbogbo tó kù. Amọ̀rọ̀ mi ní àìdínà. Ẹ jẹ́ àti ọlọ́run. Iná kúnná mọ̀rọ̀ sílé. èyí tó bá wà ń bẹ̀ lọ́wọ́, àbáwọn ẹni bí àwa ò tiẹ̀ nídàá ti líìsì orúkọ má dara ẹ láàmú dárúkọ ẹnikẹ́ni tó rò mọ́kàn ẹnikẹ́ni hmm, má dara ẹ láàmú tó wa máa líìsì orúkọ ẹnìkan hmm, wọ́n ṣáà kó sọ́dọ̀ ọlọ́run kama ọlọ́run àwọn ẹni rẹ̀ tiripẹ́lú mi tó bá tún ṣàdúrà kò tún ní ṣe pẹ̀lú sincerity ṣe pẹ̀lú ikhlas pẹ̀lú sincerity pé ọlọ́run àwọn ẹni rẹ̀ àwọn ni kò jẹ́ kí wọ́n tukọ̀ wá lórílẹ̀ gbogbo pátápátá bí wọ́n ṣe ń òfin tí wọ́n fi ń yọra wọn sípò yìí àwọ̀ ọ̀gbọ́n nǹkan kan pa rẹ̀ ju pé ìwọ lọ́ba tó máa ń fi ní sípò ẹni rí ní kó jẹ́ kó darí wa àwọn ẹni bí ọlọ́njọ́ má jẹ́ wọ́n rí bẹ̀ dé. Gbogbo ta gbọ́dọ̀ sí láàdúrà ni. Ìhà yóò fọ́rọ́ kò kú amúrí mi hàkí. Agbára wà ní àdúrà o. Àmọ̀ràn mi ní ìdínà iná kúnná mọ̀rọ̀ sí ní. Tọ́lá bá gbàdúrà yẹn tán ẹnu ayà wá ẹlòmíì ṣe pàníyàn rẹ̀ ní nǹkan burúkú ni láti dà wá láàmú lórílẹ̀‐èdè láti tọ́ wá sóko ẹrú láti máa forílẹ̀‐èdè wa ṣe ọ̀rọ̀ lọ́dọ̀ títí ẹ̀ a ní mọ tó máa déédéé ṣẹlẹ̀ sí i a kàn déédéé rí i pé ọlọ́run òjò rí bẹ̀ dé ni ẹni tó máa wá sukọ rẹ̀ tó máa jẹ́ ni eré táàníyàn tí wàá náà bá dá o torí pé ntọ́lọ̀ ń sọ ni pé iná lọ́wọ́ aláwọ̀ ọkọ̀ jùlọ mọ́ ọ̀bẹ̀ kọ́ mi. tayọ̀ bá ṣerú máa bí àǹfọ̀ọ́sẹ̀ hìn. ọlọ́run náà ní yí ìṣe àwọn èèyàn kan padà irú ìṣẹ̀mí tí wọ́n lò tí ò tẹ́ wọn lọ́rùn ọlọ́run náà wọ́n jẹ́ irú ìṣẹ̀mí tó padà dà. hatta yughayyiru ma àgbà náà bá tó tó náà tòkáwa náà túnra wá ṣe wá dáa má káwa bẹ ọlọ́run káwa máa retí látọ̀dọ̀ ọlọ́run eléyìí bẹ́ẹ̀ náà ni oníkálukú wa gbogbo complain sẹ́ ń complain yìí jẹ́ tójúbọlé yìí ẹ̀ nígbà tí tójúbọlé mọ́. ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ìní hakim. ẹ má tójúbọlé mọ́ sẹ́rí lẹ́yìn tó bá ti ṣe Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ẹ ti wá béèrè àwọn àdúrà súnà táwọn béèrè kọ́mẹ́ntì ẹ má lọ gbórúkọ ọ̀rọ̀ wá ní àwọn ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ń fa àwọn èèyàn ṣòwò nínú ẹ̀sìn wa yìí wọ́n á tún kọ àwọn àdúrà ẹ̀ àbí kẹ̀kọ́ máa lánà sí àwọn èèyàn kan ní kọ́ máa pàdé lárúkọ́dí àdúgbò báyìí ìjọba yìí ni ó lárúkọ́dí àtúnwà ah, lẹ pósítà wọ́n tún máa hápò rí àwọn àtúnwà lánà sí ayé àwọn èèyàn á fún àwọn èèyàn láwọ́ jù kẹ́sì nílé ìka ah, subhanallah alazim gbogbo ẹ̀ náà tẹ lówó lọ́wọ́ tẹ lọ́ náwó kárí ni ebi ń pa àwọn ẹbí yẹn fún wọn lówó oúnjẹ ẹ̀ ẹ̀ empower àwọn ìtẹ̀lẹ́ ìkápá àti employees iṣẹ́ employer ìtẹ́nìkápá àti connect ẹ̀ ṣáná àwọn èèyàn àwọ́dù náà ló wọ kárí nílẹ̀ ńlá kọ́ṣápẹ́ ìta gbangba kéèrò wá tẹ̀lé yín ká bẹ̀rẹ̀ sí kàtàtẹ́sàn yín ká gbé pápólé lọ́wọ́ kẹ wá da owó lẹ̀ èèyàn mélòó lẹ ti ràn lọ́wọ́ tó yẹ pé lè fowó ṣe kiri wọ́n bẹ́ lọ́n kọ́ lọ́n ṣàánú ọlọ́n jẹ́ agbọ́nà. ìdálẹ́ ìṣirú náà inú Ramadan bá ti wọlé dé tá a ti parí oṣù tẹ́yìn. ìdálẹ́ ìṣirúnà ní Ramadan wàlá. sábà ti parí ogún nínú Ramadan. fàwa sílí sọ ọmọ ya omi kàbí líkìyà mi. mẹ́wàá tó wá kò tá a fẹ́ gbà tọ́lọ̀ ń bá ní kó pé mẹ́wàá. àpá wa ní. sílí sọ ọmọ ya omi kàbí líkìyà mi. àpá ní ìsìnkú wa ṣe ni pé òru rẹ tó kù tí wàá títí di ọjọ́ ọdún bílíkìyàmí. má sùn lóru o ẹyẹ màá yà ni. fàwọ́sí. ó tẹ̀lé pa tó fi jẹ́ kí lára àwọn àǹfààní àti káfùrí. sọ́ọ̀mà yàwó mi kà bílíkìyàmí. ní àbáwá ni ẹ̀ńtì káfùrí yẹn á ti fojú mọ́mọ́ sùn dáadáa. fàwọ́sí ni sọ́ọ̀mà yàwó mi kà bílíkìyàmí. ẹ̀wọ́n tó wá sí ẹ̀ńtì káfùrí oúnjẹ kọ́ ló fẹ́ lọ jẹ́ ń bẹ̀ o. fàwọ́sí. ajẹ́ kíkọ́ Fawásil. Má lọ bẹ̀rẹ̀ sí kó mílò mú kó bọ́nfìtà mú kó mú. Fawásil omi kàbílì kìyà ní. Wọ́n máa lọ jẹ nǹkan lọ́ràá ilé tó máa jẹ́ kó wíìkì kalẹ̀ lóru. àwọn aṣìn lè sọ mọ́ ya omi kàbí ìlíkì ya ni. ẹja fi òru mẹ́wàá gbẹ̀yìn ẹja fi dá ọ̀run mọ́jú. wàlá tákùdí bí hàbí kàmí màná mi. máa jẹ́ kó yẹ pé oorun oorun bọ̀. wàlá tákùdí. torí ẹ̀ gbogbo ẹni tó bá wà ní ẹ̀ńsìkà àǹfààní rẹ̀ ní pé a lè máa jira wa. wàlá tákùdí. tó bá délé lẹ́yìn náà sùn ẹsẹ̀ tàlámù yín ẹ̀sùn orí bí wákàtí mẹ́ta péré lọ́wọ́ alẹ́ lẹ́yìn tẹ̀ bẹ̀rẹ̀ sí kítàrà ọ̀rọ̀ ṣèyí tán ẹ̀rọra sùn díẹ̀ ẹ wá sẹ́tà láàmù ẹ dá ọ̀run mọ́jú tíyàn bá ti mọ tó ń wá mọ̀nà àròfàlì màtúlù bá yàtìrù mọ̀ bá sàlà ohun tó ná lórí ohun tó ń wà ò ní ní lára. wàlá ọkọ̀ títẹ̀ fi ṣàìsùn. wàlá ta kú bíbí mi mọ̀nà mi. má ju yóò lóorun ìyá. fàkọ́dé dọ́kọ̀ sàmánù àní ilé mọ̀nà mi. torí pé ìṣẹ̀ni a máa ní a máa nira fẹ́ni tó ń fi gbogbo òru rẹ̀ sùn. fàkọ́dé dọ́kọ̀ sàmánù àní ilé mọ̀nà mi. ó fẹ́ ga o fẹ́ jẹ́ nǹkan láyé. Tẹ̀rù múlẹ̀ ìzà fún màtánà múlẹ̀ ìlànà. Ìwọ́n náà fẹ́ jẹ́ nǹkan rẹ̀ láyé, o fẹ́ ní nǹkan rẹ̀ láyé lọ́nà halal, o wá ń fòrú fún. Tẹ̀rù múlẹ̀ ìzà fún màtánà múlẹ̀ ìlànà. Nígbà tí kì í ṣe pé tí wọ́n gbójúlé ni kó fẹ́ ṣe yahoo. Tẹ̀rù múlẹ̀ ìzà. Nígbà tí kì í ṣe pé tó gbójúlé ni tó wọ́n fẹ́ ṣẹ́ṣó. Jẹ̀rúmù lè ń zà á. Nígbà tí kìí ṣe pé tí wọ́n gbójúlé ni tí wọ́n fẹ́ yíwe. Jẹ̀rúmù lè ń zà á. Sọ̀mọ́tàná mò lẹ́yìnlá. Owó o fẹ́ jẹ́ nǹkan rẹ láyé. O fẹ́ rí nǹkan kójọ láyé. O wá ń fi òru rẹ sùn. Sọ̀mọ́tàná mò lẹ́yìnlá yàgúsù lè bá ṣọ́rọ̀ mọ́tọ́ làbálà lè. ọmọkùnrin tí bá ń wà lùlù á dé sàlẹ̀sàlẹ̀ omi. yàgúsù lè bá ṣọ́rọ̀ mọ́tọ́ làbálà lè àfi kéèyàn ṣàìsàn. bìkọ́dírì lè ká dé túkì tásàbò lè máa ń lé. sọ̀rí béèyàn bá ṣe gbìyànjú sí. bìkọ́dírì lè ká dé túkì tásàbò lè máa ń lé. wọ́n náà nìyẹn fi máa ń láǹfààní àti àṣìf èèmù rẹ̀ láti rí ohun tó ń fẹ́ láyé. túkì tásàbò lè máa ń lé wà máa ń tọ́ labalẹ̀ ọ̀rùn lásán ìrọ̀lẹ́yà. èròǹgbà rẹ tó fẹ́ níyẹn tó bá fẹ́ débi gíga rẹ tó fẹ́ ní nǹkan rẹ láyé olórin tí wàá ní nǹkan halali la ń sọ o ẹ mọ̀ pé mò ń la nǹkan halali la ń sọ. tún kí tata bó lè mà wá lé. bó bá ṣe wá ṣe àìsùn sí tó fi bẹ ọlọ́run torí pé yàtọ̀ tó rò lẹ̀ láti kọ́ ibi tó tiẹ̀ tó wà ní mẹ́wàá gbẹ̀ yìí fẹ̀kàntẹ́lẹ̀ gbogbo ooru tílẹ̀ máa fi má tó bá ti di ìdá ooru sísàlẹ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún akọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ wá sí sánmọ̀ táyé á tún wá wá bẹ́ẹ̀ náà lórí lẹ̀ láti kọ́ ibi àwọn màlẹ́kà tí wọ́n wà láàárín wa lórí ilẹ̀ láti kọ́dù òru yẹn tí wọ́n special yàtọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí rẹ̀ láti kọ́dù tó dé ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà táyé lójoojúmọ́ èyí bí ní ọlọ́run máa ń béèrè fún gẹ́gẹ́ bí wa ṣe sọ nínú wọn wọ́n bí iná tó fi ń tún àhàjẹ́ pé. ẹ̀kúnlọ́ aláàmúṣẹ́ jí fi ìròyìn yẹlẹ́kọ̀ọ́gọ́ fìràn. tàbí tó ń fà foríjì kọ́lọ̀ ń foríjì òru òru ojoojúmọ́ nìyẹn. ṣàkóló aláàmú ṣàgbẹ̀rọ yẹn lọ́kọ̀dọ̀ fìràn. torí ẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sun àsùnwátọ́ àsùnpìyè ó gbọ́dọ̀ jẹni tí ń sùn tó ń náwọn àsìkò tó tún fi. wà mú sẹ́mìlì fún ní khayran wà rizqan kan fàyè mú náà ṣù. àtúwáfẹ́ fílẹ̀ yìí náà sáré ṣàlàyé ní parí lónìí gbogbo ẹ̀yẹn ṣé ẹ máa ń ṣe àìsùn tẹ máa ń fi àìsùn di ará àdúgbò lọ́wọ́ má sọ̀rọ̀ ààrẹ lẹ́nu kó lóun sẹ̀sùn lẹ́nu o má sọ̀rọ̀ rẹ lẹ́nu o kò síbi tó wà nínú ìwé òfin tọ́lọ́ fi náà gbogbo ànábì ọlọ́run sáyé pé kán máa dí àwọn èèyàn lọ́wọ́ lóru a ti ń pariwo ilé náà fáwọn ìjọba wa ti pẹ́ a dẹ̀ ń gbọ́ngbà kan tí wọ́n náà fẹ́ gbé ìgbésẹ̀ lórí noise pollution ìmọ̀ fi ariwo dí àwọn èèyàn lọ́wọ́ ládùúgbò ṣẹ́rí tọ̀sán kó wá ti gba kámú ṣẹ́rí tòru yẹn burú jáì ẹ má jẹ́ kó di ohun tí ó máa bẹ̀rẹ̀ sí ta àwọn èèyàn lára tó máa fẹ́ lọ lídìí sí wàhálà gbogbo ẹni tẹ fẹ ṣe ẹ̀rìntìkáfù náà níwọ̀n mọ̀sájì ẹ disconnect speaker àtàyìn ẹ má kírun síta lóru ẹ má ṣe program kọ̀kọ̀ síta lóru àwọn èèyàn náà ń sùn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ẹlòmíì sọ pé àwọn kan máa ń ṣe kínní o ẹ̀sìn títí wa kò tọ́ là ń sọ o torí báyìí ń gbọ́ kò tọ́ yìí ẹja jìnnà sí á tẹ̀síwájú lórí أنبي الله باقود يقول بالي تأطيني عن بعد فينك وقوا سبحانك الله محمد أشهد الله لا إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.